kí ló kí ló ṣe stress èrò tó ń bọ̀ ni àbí kí nìkan tó tó tó mú yẹn wá ń jọ yẹn. mo ti wà level mi. èmi kan ti fẹ́ ní kẹyà fún ẹ̀dá ìpéjú dáàdì ìṣẹ́wó nǹkan máa lọ. níjọ yà mo ti wà level mi a ti lọ gba stro ọdún tuntun a ti lọ gba profile two thousand and twenty-four bá ṣe máa rìn bá ṣe máa ṣe gbogbo ẹ̀ àwọn tí máa lé kúrò lọ́gbà yìí àwọn tí máa tún gbà àwọn tó ń bọ̀ torí àwọn tó ń gbé bí àwọn tó wá kí mi nìdájì wọn wá bó ṣe máa fún wọn lówó bó ṣe máa ṣe yín kọ́ ló yẹ kẹ́ tọ́ lọ́dọ̀ wòlíì kẹ́ wá kọ́ bó ṣe ń ṣàyè ṣe bíbí ilẹ̀ ti rẹ̀ tó wá láti London ilé wa láti London ilé wa láti Britain ilé wa láti Canada ṣe gbogbo ẹ̀ ibi lọ̀rọ̀ ìlú òyìnbó ṣẹ̀ṣì ń ta sí wọn létí kò rí bẹ́ẹ̀ lórí ìjọ míì ṣe ti yẹ so that is a problem. So when you look at the whole thing, it's very simple. Tó bá wá dẹ̀ wá tí wá ṣe bẹ́ẹ̀ láìfò rí bí àwọn ṣe wò yẹn. Wọn ò ní nǹkan ṣe. Lọ́jọ́ ni mo decide àti mo ṣe ń sọ̀kalẹ̀ bọ̀ lolúwa ti sọ gbogbo tó máa ṣẹlẹ̀ yẹn mo fi ń sọ fún yín pé ẹ fọkànbalẹ̀ ká tó rí two hours ibi yóò ní gbé then ojo tó ṣù yẹn ó máa clear then kò ní sójò kò ní and gbogbo àwọn sójà ẹ̀bọ̀ ọlọ́pàá tààtì ọlọ́rẹ̀ sójà ten gbogbo wọn ló kún ìtàmbẹ̀ so wọ́n dẹ̀ ṣe kún bẹ̀ then wọ́n dẹ̀ decide that everybody and that day everything was peaceful ìyẹn la fi dáwó láàrin church pé ẹ gbowó gbá kẹ́dẹ̀ ọ̀sán yẹn ká gbàdúrà sí i kólúkúlùkù ṣe bó ṣe wù ẹ má pa alága o ẹ má pe jésù kankan ẹ má pe jésù ibù kankan wá síbí o ìdúrà àwọn ibo ló ń print máa um, làkú ègbé tó wà ńbẹ̀ tó ní jésù yẹn ẹni tó àti fíìmù ní jésù èèyàn dúdú ni mèrí pápá èèyàn dúdú ni. èèyàn dúdú jésù. yes so then again ẹ má gbé fọ́tò ọ̀ṣọ́fà kankan wá o so a ṣe fọ́tò. bàbá níjọ yẹn sà láwọn ọjọ́ mi ta bá lọ tó jẹ́ ìjọ aláṣọ fún báyìí bí kò máa ṣe kọ́lọ́kẹ́ mi máa gbéyàn kọ́ máa lára mọ́lẹ̀ irọ́ ẹ̀mí ò ń ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kórè àfẹni tí ò mọ nǹkan tó ń ṣe God is not a confused person. He knew today is a peaceful day for everybody to come and enjoy, to come and emile lè but bọ̀ kì go ṣe pé kó dàjọ́ rú tàbá fún wọn lọ́fíìn tàbá ṣe gbogbo ẹ̀mí tuntun á because he said when they are there in one accord everybody was there because the kore I want to witness the kore I want to witness the kore ah, that that anxiety can make something work well because out of the apostle two, from verse one to five only when they were there in one accord. Then when you look at the book of Psalm 133, only is a good thing for family to dwell in unity. Then when you look at the book of John 4, from verse uh, 20 to 24, you know said, ó lẹ́yìn tó bá Jesu, fẹ́ràn Jésù only hate alákùnrin rẹ̀ So because I want everybody to come in peace, lọ́jọ́ yẹn àwọn èèyàn wá láti London, wọ́n wá láti America, wọ́n wá láti Canada, wọ́n wá láti Belgium, wọ́n wá láti Belgium àti Holland, and they were all here. Then we all dress the same. So tábà ṣèwà pa àwọn tó wá láti London ìtàn dáwó tó ń ṣe gbogbo ẹ̀ á máa fàrònú fáwọn tó wà níbí náà pé sáwọn eléyìí ń ṣe chọ́ọ̀chì tó ń show off ọlọ́run ti bo sẹ̀lẹ̀ láṣìírí gan rẹpẹtẹ we are all uniform in anything ránkì nìkan ẹni tó bá dẹ̀ wọ ránkì tó pọ̀ jù pàápàá ooru ló máa lé kúrò ní pẹpẹ kò bá àdìṣọ tó dàbí tó dàbí ìgúnnukó kò sí eh, the same person ẹ̀mí kankan náà ló wà ní gbogbo wa. ẹ̀sẹ̀ káàbílẹ̀ lọ́sàn kí ni púpọ̀ sí ìkórè inú ìjọ yes purpose ìkórè nínú ìjọ náà pé téèyàn bá lọ sóko náà fi ṣe tá a bá lọ sóko ó ní àsìkò ìkórè ẹ̀ẹ̀mẹ́ta hmm. ní ká àpíà níwájú three times lọ́dún lọ́dún tá a bá di kórè àkọ́kọ́ ìkórè ọmọdé then ìkejì ìkórè àgbà then ìkẹta a lè pè ní àjínde ti Kristi tí a ti mọ̀ even Christmas is not important New Year is not important because Christmas is for everybody. Ọjọ́ ìbí Jésù, ọjọ́ ìbí tiẹ̀ ni Christmas tiẹ̀. So tó bá gbé ti Jésù lórí tó ń gún ẹ ní ìgò ní church nítorí pé o wá sí báde Jésù o kàn kúkú yà àbí kò yẹ ń sìn. Nígbà tó fi wọ́n ọjọ́ báde tiẹ̀ wà lẹ́yìn mọ́ọ̀lù ẹ̀ lóṣòdì. <laughs> Owó dé owó dé abúlé ìrókò ò rántí bó ṣe wá ń bọ̀ ní ájì bó ṣe ń bọ̀ ní ó yẹ kí jésù tiẹ̀ ṣubú lẹ́yìn ọ̀kadà kò má bá tiẹ̀ rárá dà tiẹ̀ lọ sórí kan tí ó wà ń bẹ̀ nìyẹn dẹ nínú ìrìn àjò wọn àwọn kan wọ̀nyí ò le àwa la mú ayé le ayé ò le kí ló dẹ̀ fà àwa united hmm. after unity a ò ṣọ̀kan ẹ̀bẹ̀ eh, after unity love ló kàn lẹ́yìn love kí ló tún kàn lẹ́yìn love nǹkan tó tún kàn ní pé eh, peace ìyẹn ni jésù fi tẹnu my peace i live for you my peace i give to you my peace i do this he wants us to live in peace and when you look at the book of genesis forty-three from verse fifteen only go and bring benjamin then gbàtí don't go benjamin wọ́n ní peace be unto you then àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó wà confusing mind nìkan ló dá gbogbo so bó ti ṣe rí nìyẹn so that day as i'm coming out i am happy seeing the vision doing everything and we thank God for everybody that came home and abroad wọ́n ti padà ìmí ti dán wọ́n ti ríṣẹ́ tuntun wọ́n ti rí gbogbo ẹ̀ so ìmí ti tún kí wa ìmí ti dáwọ́ kórè àwọn tó tún fẹ́ àwọn tí want to ì that money come out worry. next year ṣì ń bọ̀ so lágbára Ọlọ́run ọjọ́ kan wà tí a máa tún jọ jòkó bẹ́ẹ̀ so ìkórè wọ́n important nínú téèyàn bá jẹ́ àgbẹ̀ téèyàn bá dáko téèyàn bá ń ṣe nǹkan even téèyàn bá lọ University. anytime kò tó máa graduate so táìmù tó kórè nǹkan tó lọ ṣe ń bẹ̀ wálé ni. ìgbà ìkórè nìyẹn. ìgbà ìkórè ti ẹ̀ nìkan tó oníyẹn just let's see what he learned from the University of Lagos so wàá bẹ̀rẹ̀ sí kó jáde kó jáde kó jáde then ọ̀dọ́dọ̀ mọ́lẹ̀ tó lọ ṣe ọmọ ọ̀dọ̀ níbì kan ìgbà ìkórè máa túbọ̀ táwọn ẹbí ẹ̀ máa tẹ̀lé lọ ọmọ wa ṣe freedom so táìmù nǹkan oko nìyẹn tó bá dé church mi wọ́n á gé ọ̀gẹ̀dẹ̀ sẹ́nu ọ̀nà nígbà táwọn kékeré wọ́n á mọ ìmọ̀ ọ̀pẹ wọ́n á tún gbé ọ̀gẹ̀dẹ̀ sáàrin ibi tá a ti fẹ́ wàásù kẹ́ fi rí so ìkórè is very very important in Celestial Church in any church but àwọn Pentecost and Founders Day ọjọ́ tó ń dábẹ̀ ẹ̀ lẹ̀ torí tí wọ́n ti bú wa tẹ́lẹ̀ wọn ò lè pè ní ìkórè mọ́ wọ́n àwọn Pentecost and anointing oil gbogbo Holy Ghost night ẹ̀sìn parí oṣù every every first Thursday ẹ̀sìn parí oṣù then olive oil òróró wa tí wọ́n ti pòróró sodo. ìyàwó adébóyè ló ń ta òróró ìyàwó abíyára ló ń ta òróró ìyàwó christ embassy ló ń ta òróró kí ló wà anointing oil kí náà pé òyìnbó ẹ̀ ó kékeré ní yorùbá ẹ̀ bọ́ tí wá kẹ̀rẹ́ a máa gbo efirin a máa gbo ọ̀dùnkún a máa gbo ojú oró òṣìbàtà a máa fi gbogbo ẹ̀ sí a máa fi lọ́fíńdà sí i torí àwọn ò so wọn kàn já lù ú bẹ́ẹ̀ nígbà tí wọ́n ti ò wọlé ń anointing oil kí ló expect. ẹni tí ò wọlé. don't anointing and pentecostal hmm. ló ti lè rí yẹn torí tó bá wo tó bá wo john thirteen láti verse ten ó ní àwa la fi fún láti mọ ìjìnlẹ̀ ti ọlọ́run ó ní àwọn wọ̀nyí ó ní wọ́n fún wọn nítorí pé odi ajá ni wọ́n wọ́n kàn wọ́n kàn gbó ni wọ́n lè fọ́ wọn so wọn wọn ò ríran kò sẹ́ni tó ríran ní pentikosta kò sẹ́ni kò sẹ́ni kankan tó ríran láàrin wọn gbunduku náà ń lọ gbogbo aṣọ náà ti wọ̀ tán wọn á kàn máa dáàbò dáàbò dáàbò títí kú máa fi wá bá wọn wọn ọmọ àwa ṣe ń ṣèrà padà hmm. a ṣe ń lọ wẹ̀wẹ́ odò olúwa dẹ̀ ń gbọ́ olúwa ń gbà á ètò ní gbogbo nǹkan ó fẹ́ ṣe bẹ̀ a rí gbúre ń bẹ̀ a rí tòmátò a rí rodo a rí panla a rí ẹran wọn lẹ́nu yẹn fẹ́ ṣe bẹ̀ fọ́ bọ́dúrú ẹ̀ kan sì gbàtọ́ ló ní láti máa wéwọ́ ewédú wọn tó bá ti rí ewédú bẹ̀ yẹ́ it's brain it's for eye ewédú is medicinal lẹ́yìn ewédú úgú ló tún tẹ̀lé lẹ́yìn úgú ọ̀dùnkún ló tún tẹ̀lé lẹ́yìn ọ̀dùnkún ewúro ló tẹ̀lé. ewé ọ̀dùnkún. yes kó fi ṣe ọbẹ̀ ẹ̀fọ́ it help the kidney the liver and everything. so àwọn púpọ̀ ìfọ̀n jarun pa ni wọn ò lè fi church gbé nàìjíríà anywhere àti tetons already ṣe báwọn èèyàn ní joshua tèmítọ́pẹ́ ó pariwo tiẹ̀ títí bó ti lọ. Hmm. ó ti tán náà ó ń ṣe òtúbó lóhùn pé church fún mi lọ òtúwá wrong tán pátápátá obìnrin ò lè hẹ́ẹ̀dì church. yìí ìgbàlẹ́ ni ẹ̀ ń wà gbà James Joshua tèmi tọ́pẹ́ wà láyé kò ń wá chọ́ọ̀chì ìyàwó ò wá chọ́ọ̀chì kò wá ẹ̀rẹ́ mẹ́lẹ̀ lọ́dún traffic tó wà lọ́dọ̀ mẹ́sìn kádúrọ́dún mẹ́wàá ọmọ àtọ́ because he said in the book of Acts of the Apostle Acts of the Apostle four Acts of the Apostle five in Acts of the Apostle four from verse twenty-eight only in those days Thaddeus arose and he gathered a lot of followership but when he dropped dead they started dividing all the loots